وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته أدوكم الله àlékún ìkẹ́ ọlọ́run bá àti orí ajẹ́jẹ́ tán ọlọ́run kọmọ bá anẹ́bíwa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ṣe aṣíwájú àwọn ẹ̀dá ẹni tí ṣe ẹni ẹ̀ta nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ẹni tí ọlọ́run bá àlékẹ́ lára ti gbogbo àgbá ńlá yìí pẹ̀lú ash-shari'atul pẹ̀lú ṣẹ̀ríà òfin ọlọ́wọ́ bá tí ó máa bẹ lọ gbére tí òfin kankan wò ní wá tí ó parẹ́ má ẹgẹ́ bí ó ti máa ń ṣẹlẹ̀ táwọn ànábì tó ti ṣáájú ẹ̀ àlékún kí ọlọ́wọ́ bá orí ajẹ́jẹ́ta ọlọ́wọ́ bá kọmọ bẹ́fà ànábì sallallahu alaihi wasallam àti àwọn aráàlú ànábì sallallahu alaihi wasallam àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam àti gbogbo olùrí ojú Allahu alayhi wa sallam títí di ọjọ́ gbẹdẹ̀ kìyàmà lẹ́yìn náà kíra wa pẹ̀lú kíkí Islam ilé ìjọ ẹ́sìkò túnmọ̀ sí pé àlàáfíà ọlọ́wọ́n ìkẹ́ ọlọ́wọ́n àti ìrajẹjẹ tán ọlọ́wọ́n bá kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa lọ́kùnrin àti lóbìnrin ìtẹ̀síwájú lórí àlàyé tí a ń bá lọ ní àná nípa ipò tí ọlọ́run bá alékẹ́lá tó gbé àwọn àbá àti nínú alámọ̀rí ẹ̀sìn mímọ ipò náà fún wọn àti gbígbé wọn sí ipò náà nínú súnnà lọ́wà gbogbo ẹnikẹ́ni tó bá lóhun ti súnnà àmọ́rú ẹni bẹ́ẹ̀ ọwá ṣàìgbé àwọn àfá sípò tí ọlọ́wọ́ bá àtànẹ́bì gbé wọn sí irú ẹni bẹ́ẹ̀ súnà rẹ̀ mẹ́rin nìyẹn nítorí pé nínú ìtẹ̀lé súnà òun náà ni pé gbogbo bí tọ́lọ́wọ́ bá àlejẹ́lá bá gbé nǹkan sí ibi tí Ànábì sallallahu alaihi wasallam tó bá gbé nǹkan sí nínú àwọn àlámọ̀rí ìbẹ̀rẹ̀ làwọn àgbọ̀dọ̀ máa gbé sí a máa ṣáájú Ọlọ́run gbogbo ibi tó bá ti ń gbé alámàrí kọkàkà ibẹ̀ náà lágbọ́dọ̀ máa gbé kà eré láti jẹ́ onísúnnà náà nítorí pé inú ẹ̀kọ́ tí Islam kọ́ wa òun náà ni ìrìntọ́ kulli dhi haqqin haqqo gbogbo ẹnikẹ́ni tó bá ní ìwọ̀ lọ́rùn wa ká fún ìwọ̀ rẹ̀ ká má sí àbòsí fún àwọn èèyàn lórí ìwọ̀ wọn ilé ìtọ́ ẹ̀ká gbé fún wọn وإنزال الناس منازلهم kati gbé àwọn èèyàn sí ipò tọ́lọ́wọ́n bá níjẹ́ lábá gbé wọn sí eléyìí báyìí náà ń pè ní al-'adlu wal-insaf eléyìí ní dédé dọ́gbandọ́gba òun náà nìyẹn tó nítorí eléyìí báyìí kò làbí ń sàlàyé pé ìhà ló ní súnnà ìhà ni wọ́n máa ń kọ sí àwọn àfáà òun náà ni àti ọlọ́run bá àlékẹ́lá tí ó kọ sí wọn àti àtọ́lọ́run bá àlékẹ́lá tẹ́ka kọ sí wọn àwọn olùmọ̀ náà tábà wá ń sọ̀rọ̀ nípa àwọn olùmọ̀ àwọn olùmọ̀ jàmáà àwọn olàgbàlérò àwọn náà ni àwọn tó yẹ sí pé ìmọ̀ wọn dúró lórí pé ọlọ́run wí ànábì wí tí wọ́n jẹ́ ń lò tí wọ́n ti ń tẹ̀lé àwọn àfáà súnnà là ń sọ kéèsì àwọn olùmọ̀ kéèsì àwọn táwọn ń pè láwọn àfáà láwùjọ wà yìí tó jẹ́ sí pé ọ̀tọ̀ ní nǹkan tí kìtàbà àti súnnà ń sọ ọ̀tọ̀ ní nǹkan tálùkù àárín àti súnnà ń sọ ọ̀tọ̀ ní táwọn ń gbé fáyé àwọn ẹlà sábà máa ń pè láàfáà láwùjọ wa kọ́ ń bà wá dàrú eléjì gérí èèyàn yẹn kọ́ là ń sọ ohun eléyìí tí gérí èèyàn kọ́lá ń pè lábá o eléyìí tí yẹsẹ́ wò èèyàn kọ́lá ń pè lábá o torí pé kò sínú sí àwọn àfáà kan máa yẹsẹ́ wò kò sínú sí àwọn àfáà bẹ́ẹ̀ ṣé báyìí nìyí tò eléyìí tí yẹsẹ́ wò tí gérí àwọn èèyàn yẹn ẹ́ eléyìí ọlọ́pọ̀ èèyàn kọ́lá ń wí o àwọn tó ń tí wọ́n dúró ti kí lọ́wọ́ bá sọ kí lànà bí sallallahu alaihi wasallam sọ orí ẹ̀ ni wọ́n ma ìgbésí ayé wọn lé lórí orí ẹ̀ ni wọ́n ma ẹ̀sìn wọn lé lórí orí ẹ̀ ni wọ́n ti ń pe àwọn èèyàn sí òun làwọn náà sì jìrọ̀ mọ́tọ́ ń ṣe tába tí ń dákọ̀ olùmọ̀ àwọn tọ́lọ̀wọ̀n bá àlékẹ́ ọlá ní ká sí kíni ohun àwọn tọ́lọ̀ ní ká máa mẹ́sìn lọ́dọ̀ wọn nìyẹn tó láwọn ilé wọn ní sọwánù àwọn máa kò wá lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá kò lànà ní sallallahu alaihi wasallam ní ṣé bá ní sí bá sí àtìgbọ́ ọ̀rọ̀ náà

tọ́lọ́wọ́ bá wí tánàbí wí òun náà làwọn tẹ̀lé tẹ́bá tí wọ́n rèèyàn tó ń sọ nǹkan mẹ́rin tó yàtọ̀ fún nǹkan báyìí ààrùn ẹni bẹ́ẹ̀ ẹni àánú ni tó ní tàwọn àfáànú ẹ̀sìn báwo àwọn olùmọ̀ báwo àbùkátò olùmọ̀ sáláì màkálà máa fi sáṣíwájú ẹ̀sìn ni kò sí ibi náà kò sí kò sínú àlámọ̀rí ẹ̀sìn náà dáàbò aláìmọ̀ká sáṣíwájú láíláí gbogbo tá a bá fẹ́ torí pé ọmọ pè wá lọ síbi pé ọlọ́run bá a ànẹ́bí wúlò yàrá àmàlú náà ni kò ní pè wá kó lọ́dọ̀ ọlọ́run bá tàdá lẹ́bí sallallahu alaihi wasallam. náà àmọ́síwájú ká tó máa tẹ̀síwájú àwọn àkíyèsí kan bẹ̀ tí a fẹ́ pè wá sí òun náà ni pé àwọn eléyìí tá à ń ṣe yìí à ń wa ni sí àwọn tí wọ́n jẹ́ onírújú èèyàn tí wọ́n fẹ́ máa lẹ̀ mẹ́sìn so a lè fẹ́ kárí nǹkan yìí síbi pé àkárí tí pé ẹ̀sìn ni à ń ṣàlàyé ká má rí pé bóyá àbí bóyá akórira wọn ní ọ̀nà míì tó yàtọ̀ fún tọ̀nà ni àbí pé bóyá akàfẹ́ máa takò wọn lásán ni tí kìí bá ti pé nítorí àìdúró déédéé wọn nú ẹ̀sìn àti nítorí àwọn àna wọn ilé ìjọba tí wọ́n ń pètò sí òun lọ́pàá tàbí ń gbógun tì wọ́n kì í sì gbé nítorá kì í tóbi nítorí nǹkan mi ìṣòro ẹdí ká gbọ́ yé bẹ́ẹ̀. bákan náà ẹgẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ ẹgẹ́ bí ẹni tí ẹ̀kọ́ ń bẹ lára rẹ̀ so àti a bá rí ẹnìkan nù wọn tó kọjá so kí a máa fi rẹ níbẹ̀ sí ẹ̀yẹ nítorí pé ìmọ̀lẹ̀ là ń wá fún wọn afẹ́ tí wọ́n mẹ́nà ni adẹ̀fẹ́ kí ọ̀rọ̀ yìí kó ti wá láǹfààní ni torí pé ìmọ̀nà wọn òun ló wúlò fún wa ló sì wúlò fún àwa náà ìsìnà wọn kò wúlò fún wa bẹ́ẹ̀ ni ò wúlò fáwa ṣé bá ní yìí sọ torí bá nàbí sallallahu alaihi wasallam inú ẹ̀kọ́ tá a rí kọ́lá ànábì ni pé kìí wù ànábì jẹ́ nìkan wọ̀ náà kìí sì wù ànábì jẹ́ nìkan sínà ní ti máa ń wù ànábì náà ni pé báwo ni gbogbo yóò ṣe mọ́nà sọ látara báyìí ẹ jẹ́ kí kí a bá wọn lò pẹ̀lú ẹ̀kọ́ nígbà ní ṣùgbọ́n ní àsìkò táwa yìí àsìkò ogun ẹ̀rí ni tí ó gún ẹ̀rí ní ẹjá máa bára wájà ó gún ọmọ ní ẹjá máa bára wájà síra nìsì so ẹmẹ́jì ká bá wọn fan kankan ẹmẹ́jì ká bá wọn fún ibá nìsì ẹgẹ́ bí ẹ̀kọ́ tí ń bẹ lára tiwa tí ò sí lára tiwọn so ilé ìgbẹ́ pẹ̀lú ògbọ́lọ́wọ́ bá mo fẹ́ sá láti kọ́ àwọn ìbọn kan wá torí àwọn ìbéèrè tó jáde lánàá àtẹ́rẹ tó jáde níjẹta àmì tó jáde lọ́sẹ̀ tó lọ nípa pé ẹ táwọn pípò yìí ṣé gbogbo haram ni wọ́n ni àti pé báwo náà ti papọ̀ mọ́ gbogbo haram mo rí pé ìdí ìbéèrè yìí ó ń pa ara ara rẹ̀ sọ nítorí ẹ̀ sọ mo ti wá ń pèpè láti kọ́ ti àwọn ìbọn kan tí yóò jẹ́ kí ó clear sí wa true picture àwọn èèyàn yìí bí wọ́n ṣe rí gẹ́gẹ́ tó jẹ́ kó kẹ́ àti wà látòrí àwọn àfa àwọn ẹgbẹ́ náà inṣàlá ń gbà tó bá rẹ́dì àmà máa rẹ̀ fún wa inṣàlá so a ẹ̀jẹ̀ ká wa fi ẹ̀kọ́ ẹ̀jẹ̀ ká fi bá wọn lò ṣé bá ní sùn káàdẹ̀ bá wọn jagun mà ká bá wọn jagun ẹ̀rí torí pé aláìmọ̀kan ni wọ́n ẹni tí ó ń ṣe òye ni wọ́n Labi máa ń pariwo fún wọn ní gbogbo gbà pé tó bá yẹ sẹ́ nǹkan tẹ́ ń jẹ́ yé ẹ bọ́ọ̀tà ẹ wá fi yé wa náà abẹ́fẹ́ ká sọnù ni tẹ́fẹ́ ká wọ náà ni ẹ wá sàlàyé ẹ bọ́ọ̀tà ẹ má ju ẹ má sàpamọ́ kì í sọ̀rọ̀ mọ̀nà kọ́ṣà líle ọ̀dà wá fẹ́ yín hàn wá ká gbọ́ tá a bá sì fi sàlàyé tó á fún ọ láyé ní tí wọ́n náà wá sàlàyé tí gbogbo ìyọ́gbọ̀n tó fẹ́ ọ̀rọ̀ kíyàn bọ́ta ni ọ̀bọ̀ta ni tó ìbá ìrìnjìn sòrùntọ́ bá tó gbangba sùn lọ́yẹ tí ó bá ní àìtódó sí ni kọ̀ǹkọ̀ níjú àkérí ju bẹ́ẹ̀ bá tódó tọ̀ sí kọ̀ǹkọ̀ lajú àkéọ́ làdílà ìyàlẹ̀ yọ́mọ̀ tọ̀ sódò kìí sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní ìwọ náà lè jáde kó wá dìfẹ́ǹdì ẹ̀sìn rẹ̀ tó gbé dání tí ó bá ní sìn tọ́ bá yẹ pé ọba dára ẹ̀ lójú bẹ́ẹ̀ so ilé báyìí ìpeni níjà ni fẹ́ni tí ó bá rò pé bọ́yá àwọn kátà ń sọ irú òun lójú so lè bọ́ta wájì fẹ́ǹdì ara rẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kódà wàlọ́ọ̀hì mú bọ́lọ̀ bá búra inú nǹkan táwa ti ń gbìyànjú rí táwa ti ń ṣe táàdẹ̀ máa ń sọ gbà ní pé ẹjọ́ tí ọlọ́mù tó ń tó sọ báyìí o tí yín wa tó bá lè ṣe mistake kí tẹ̀gbọ́gbọ̀n tẹ́bí tó pé tí ìròyìn ẹ̀bá ti kàwà lára a ti dọ́dọ̀ ẹ̀ tó rà wá ń wá ẹni wùyà ní kọ́dà kọjẹ́ ibi títí lẹ́jọ́ fàláì aláwọn agbófinró dáadáa tí wọ́n bá agbófinró tí ò ní sí wàhálà kankan bẹ́ẹ̀ bá lóhun mọ àdáta àwọn agbófinró náà lè mọ lọ́wọ́ tó fi kó fi kọ́ lẹ́kọ̀ọ́ so, uh, tó bá ránṣẹ́ pé wà wallahi tó bá ránṣẹ́ pé kódà kọjá sí pé pálọ̀ rẹ̀ àṣetán àti lọ sọ pá bá ránṣẹ́ pé ti kọ̀ àríwọ̀ kàdí mistake kàn ní níjọ́ kan sọ̀rọ̀ kan sọ wípé so ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nípa ìmọ̀ kírun láàárọ̀ ìrántí nínú àwọn láti wọn òkè yẹn máa kí júmọ̀ láàárọ̀ mẹ́ta àárọ̀ nínú àwọn náà ni o kéèyàn sá ti kéwú gbọ́ta wàlọ́ì ọ̀tọ̀ ní táwọn afọ́ ọmọ sọ ọ̀tọ̀ ní tí kéwọ́ ọmọ wí ọ̀tọ̀ ní tí ọmọ tú fún wọn ẹ̀yìn gbọ́ orí láyé láti jọ́nà àti dáyé kí ẹ máa kíjú mẹ́ta àárọ̀ àbí o òun lọ́sẹ̀ ọ̀yẹ̀sẹ̀ yé bídíà yẹn ni òun yé kọ́bílá zawali tó lọ fẹ́ kí kéèjẹ bá náà kí inú súnnà inshallah tọ́lọ̀ bá ní kásìkò tí ẹ̀nà tó ásàlàyé ẹ̀lájẹ́ bá ń fi kún ẹ̀bá ń fi kún náà wọn táǹkà pápára sàlàyé lórí jòkó ìpẹ̀lú gbọ́lọ́run tó lélẹ̀ yọ kàtà mọ́ yóò ti yàgbẹ́ sí màní so nígbà tán wá ló sọ̀rọ̀ yìí láì pẹ́ kàtà ló sọ̀rọ̀ wá sọ yí pé wọ́n lọ́wọ́ sọ lórí ibi tó ti sọ pé tó ẹni tó bá sì fẹ́ rú lójú kọ́ wá báwọn

torí àwọn máa ẹgbẹ́ káwọn mẹ́lẹ́ káàkiri ni àwọn òjìmọ̀ ilé ọgá ni ìwọ lọ́mọ sá sọ̀làfín sọ wípé lẹ́yìn náà bá ní irú àyà bẹ́ẹ̀ díkẹ́ oyin bá sì dáyín lójú ẹbọ́ ọ̀ta ọ̀rọ̀ ọmọ ilé léèké sọ̀rọ̀ gidi kò yé bá yìí so báwa ṣe ń pè yín sẹ́yìn ọ̀jáde yìí ẹ̀yin náà ti jẹ́ <laughs> ọ̀rọ̀ dàbí ẹni tọ́mẹ́ tún jẹ́ tí ń fi pò ara ó tó wá dúó lẹ́gbẹ̀ẹ́ náà ó fi já ní o tó ń torí ọlọ́run bá àsìkò táwà yìí àsìkò kájagun ọmọ ni àsìkò kájagun ẹ̀rí ni kò yíra níbi tó kìí ṣe àsìkò jàgídíjàgan tó ń pé wọ́n máa ń àwọn ìwà tí kò bá ẹ̀kọ́ ìsìlámù náà náà nítẹ̀síwájú lórí àlàyé tá ń bá lọ ibi tá bá ẹ̀rí yẹn dé lánàá òun náà ni kí ọlọ́wọ́ bá àdíkẹ́ lájé kó yé wa nínú hadithu tánẹ́bí sallallahu alaihi sọ fún wa nípa wípé nínú àdánwò tí ó dé bá ayé nígbà tọ́lọ́wọ́ bá àdíkẹ́ lábẹ́ gbé ìmọ̀ kúrò lórí ilẹ̀ ayé tí ò ní sí Qur'an lórí ilẹ̀ mọ́ tí ò ní sí hadithu lórí ilẹ̀ mọ́ tí àwọn èèyàn wà wà nù dàmúdàbò bá àdíkẹ́ ká àwọn àfáàrọ̀ lọ́wọ́ bá lékẹ́ lọ́pa tọ́lọ́wọ́ bá lékẹ́ bá ti pa àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ tó ń tẹ̀lé tí wọ́n ń lò ó tó ti ń pẹ̀pẹ̀ sí tọ́lọ́wọ́ bá lékẹ́ bá ti ń pa wọ́n ti ń pa wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì ti ń pa wọ́n ti ń pa wọ́n báyìí ìmọ̀ máa kú lórí ilẹ̀ títí tọ́lọ́wọ́ bá lékẹ́ ló fi pa wọn tán yáyá tí ó bá wọn lọ́wọ́ bá lékẹ́ fi ta kókó ẹ̀sìn lọ́wọ́ bá fi ta kókó mà torí ẹ̀ tọ́lọ́wọ́ bá lékẹ́ bá fẹ́ kó ẹ̀sìn kó lórí ilẹ̀ àwọn àfáà ni ó kó kó lórí ilẹ̀ àwọn olùmọ̀ sùkárì bá àmọ́ ibi tí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pàtàkì dé tẹwárí tọ́lọ́ ọba àti jábá ti wá kó wọn kó lórí ilẹ̀ tán àwọn aláìmọ̀ké èèyàn ìṣẹ́kọ̀dà náàsù rùúsàn juhala àwọn aláìmọ̀ké tí wọ́n mọ́ ibi tálàmẹ́rí ẹ̀ ti ń dájú kọ ìbẹ̀rẹ̀ àwọn ẹ̀làwọn èèyàn máa mú ní olórí tó máa bèèrè ẹ̀sìn lọ́wọ́ wọn fàtún ìlú àwọn èèyàn máa bèèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ wọn fà áfítà òyìnbó ìrìn wọ́n sì máa ṣe fatuwa fáwọn èèyàn láì ní màkàkà fàbọ́lù anábì ni wọ́n sọnù wọn àbọ́lù ó dẹ̀ máa sọ àwọn èèyàn nù àdìsá tí ibi tá ti gúnlẹ̀ lánàá nìyẹn nínú àwọn ẹ̀rí tá tó wá fi kó lónìí òun náà ni pé anábì sallallahu alaihi wasallam ó ní ya'ti ala an-nasi sanawatun khadda'at a ní ní àsìkò kan bọ̀ wá bá àwọn èèyàn àsìkò yìí àsìkò atẹnijẹ púpọ̀ ni sanawatul khajja'at àwọn àsìkò atẹnijẹ lásìkò yìí arẹ́bìnrin yukazzabu fiha as-sadiqu lásìkò tá ń sọ yìí olódodo àwọn èèyàn àwọn èèyàn ti máa pè lókùrọ̀ ẹni tí ń sọ òdodo báyìí àwọn èèyàn ti máa pè lókùrọ̀ àwọn àsìkò yìí àsìkò burúkú ni àsìkò tí ń bọ̀ wá báwọn èèyàn ni yukazzabu fiha as-sadiqu wa yusaddaqu fiha al-kadhibu wọ́n máa pe olódodo ló kúrọ̀ pé ẹ mẹ́fẹ́ mẹ́ta lóhùn yọ́ nípa wa yusaddaqu fiha al-kadhibu òkúrọ̀ èèyàn làwọn èèyàn máa wá pè lódodo wa yu'tamanu al-kha'in oníjàmbé èèyàn làwọn èèyàn máa gbé àlámẹ̀rí ní wọ́n máa gbé àmánà lé lọ́wọ́ àmánà ẹ̀sìn oníjàmbé èèyàn wọ́n ma gbélé lọ́wọ́ àmánà tayé oníjàmbé èèyàn wọ́n ma gbélé lọ́wọ́ ẹ̀yìn náà bá ti ń gbé àmánà wa lé àwọn oníjàmbé èèyàn lọ́wọ́ lónìí náà làwọn fi ń ṣe bó ṣe wù wọ́n náà ń tò àlámàrí wa bó ṣe wù wọ́n nítorí pé àsìkò táwà yìí àsìkò atẹnijẹ ni wọ́n yóò kọ́wọ́nù sí al-amin ẹni tó wá jẹ́ onífọkàtẹ́yàn tí yẹn lè fọkàtí lọ́dọ̀ àwọn ìwé lóníjàmbéyàn ni ẹmẹ́kùn kalé lọ́wọ́ o wàyàtàkàlàmù rúwẹ́ìdìbọ̀ arẹ́bí wá ní àwọn àrúwẹ́ìdìbọ̀ ibi tá ń lọ gan lélẹ́ yìí arẹ́bí láwọn náà máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn àrúwẹ́ìdìbọ̀ àwọn ni wọ́n máa sọ̀rọ̀ nípa ẹ̀sìn àwọn sọ̀rọ̀ wá béèrè pé ta náà ń pè ní àrúwẹ́ìdìbọ̀ àwọn wo ń pè bẹ́ẹ̀ arẹ́bí ta ń jẹ́ bẹ́ẹ̀ arẹ́bí ní àrọ́jùlù táàfì òun náà lọkùnrin kan lásán lásán tí ò mẹ́bi tí kéwú darí kọ ọkùnrin kan lásán lásán tí tí ma darí kọ yatakallamu fi amrina amma tí o ma wá sọ àwọn ọ̀rọ̀ ńláńlá nú ẹ̀sìn yóò ní káwọn ẹ̀mọ́ kírun láàárọ̀ yóò ní káwọn ẹ̀mọ́ fi jẹun pé wọ́n bá bá ti fi síbí jẹun wọ́n ti fi nìyẹn ní káwọn ma pe àwọn èèyàn sí ilé tó ń pé ẹ̀gbọ́n orí láyéláyé ẹ̀tí lé tíra kan tẹ́ẹ̀tì kéwú kàn pé inú tíra láti wá kàn rèé o pé ọ̀dà àfà ní tó ń wú inú tíra wo ló ti rí kò ní tíra kankan tó ti rí inú fẹ̀ẹ́nú ẹ̀ náà ló ti mọ́ wá arábìnú àwọn ẹ̀tí ọmọ sọ̀rọ̀ rí arábìnrin àwọn tán pè ní arrowébíbọ̀ nìyẹn arrọ́jùlù táàbì ọkùnrin kan bìnàkù ọkùnrin kan jákujàku tí ọ̀dá nǹkan kan manú

subhanallah bẹ́ẹ̀ bá ti ń ṣe báyìí ayé ń lọ bí kòókò lọ nìyẹn táà bá ti ń gbé àlámẹ̀rí ẹ̀sìn kúrò lọ́dọ̀ àwọn tó jẹ́ olùmọ̀ táà ń gbé lérò àwọn ìjàbàtà yìí lọ́wọ́ wàhálà dé báyé nìyẹn o ṣé báyìí ní ti kálíbà àmọ́ pàtàkì tí ń bẹ fún àwọn olùmọ̀ kálíbà àmọ́ bí tọ́lọ̀ ọba àlékẹ́lá tó wọ́n sí bákan náà nínú àwọn àlámẹ̀rí àbí àwọn ẹ̀rí tọ́lọ̀ ọba àlékẹ́lá tó ti yanjú eléyìí báyìí tí anábì sallallahu alaihi wasallam ti sàlàyé ẹ̀ fún wa òun náà ni hadithu tí wọ́n gbà wá látọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam wọ́n bi anábì léèrè tó mẹ́ta sáà àsìkò ọjọ́ gbèdà kìyàmà ìgbà wo ni ó tó wọ́n bi anábì bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ní idha usnida al-amru àlámẹ̀rí ayé gbogbo àlámẹ̀rí pátápátá tán bá ti ń gbélé àwọn tí ọ̀tọ̀ tí èyí gbele tá lè gbélé lọ́wọ́ nígbà tán bá ti ń gbélé wọn lọ́wọ́ anẹ́bí a anẹ́bí ni náà mo wọ́n nígbà wọn ni àmà ìgbà yá mọ́tò anẹ́bí anẹ́bí al'amánà nígbà táwọn yẹn bá ń ra àmánà láre ọ̀rọ̀ ìmọ̀ yìí sì ni àmánà tó ní agbára jù nìyẹn ní ọ̀rọ̀ ọmọ àmánà tá a gbà wá látọ̀dọ̀ Ọlọ́run bá ní in tá a gbé wá látọ̀dọ̀ Ọlọ́run bá ní kí Ọlọ́run bá ní kẹ́lá gbé fún wa pé ẹ máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn ẹ látùbá yìí nínú nahulin náà ti wà látàtùmúnnà ẹ máa ṣàlàyé tọ́lọ̀ ọba àlékẹ́lá gbé ẹyin lọ́sọ́dọ̀ ọlọ́wọ́ ọba yìí mọ̀ yìí tọ́lọ̀ ọba àlékẹ́lá sọ̀kalẹ̀ fẹ́yìn olùmọ̀ yìí ẹ máa ṣàlàyé fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ fipamọ́ àmẹ́nà tọ́lọ̀ ọba àlékẹ́lá gbé láwọn olùmọ̀ lọ́wọ́ nìyẹn tẹwárí àmẹ́nà yìí tọ́ba ti ní fáwọn èèyàn ra láre arábìnrin ẹ máa retí àsìkò kẹyìn ayé àwọn sọ ọba wa béèrè ìgbà tí wọ́n máa rá màánà láre ní tá ń pè ní ìran máa náà láre òun náà ni pé ká máa gbé àmọ́ náà lé àwọn tí ọ̀sọ́ ká gbélé lọ́wọ́ ká máa gbélé wọn lọ́wọ́ sọ wọn báyìí pé wà wípé àmọ́ alákọ̀ọ́kọ́ tá a lè gbélé àwọn èèyàn lọ́wọ́ tí ọ̀yẹ́ ká gbélé tá yóò fi bàjẹ́ jù láyé òun ni pé ọ̀rọ̀ nípa ẹ̀sìn ọ̀rọ̀ nípa ẹ̀sìn tó lọ́wọ́ bá lè kíláàsì torí ẹ̀já wa káwá gbé láwọn tí ó sàfà lọ́wọ́ ká ní ká máa àbí tọ́lọ̀wọ̀ bá lè káà máa sọ̀rọ̀ ọlá káà máa sọ̀rọ̀ ìlà so ibà inìsìn ọ̀tọ̀ ní tọ́lọ̀wọ̀ bá máa sọ ọ̀tọ̀ ní tọ́ máa sọ kò ibà inìsìn a ilé ìdá ìlọ́pàá ló fi jẹ́ sí pé inú nǹkan tó burú jù láyé ó ní pé àwọn tí ò kí ń ṣe olùmọ̀ nínú ẹ̀sìn ká máa gbé àlámàrí ẹ̀sìn kan wọn lọ́rùn kọjá sí pé àwọn ni wọ́n máa dá sí àlámàrí ẹ̀sìn ló fi jẹ́ sí pé àwa tá a bá fẹ́ ṣàlàyé nǹkan kan nínú ẹ̀sìn bọ́lọ̀ wọn bá lè kẹ́lá fẹ́ nǹkan báyìí ànábì fẹ́ ní tá a máa ń ṣàlàyé ni pé àwọn olùmọ̀ tọ́lọ̀ wọn bá ní kí wọ́n jẹ́ arrasikhuna fil ilm àwọn tí ojú wọn jì sínú mọ̀ àwọn tí ẹsẹ̀ wọn wàlẹ̀ nínú mọ̀ tọ́lọ̀ wọn bá ń ròyìn wọn nínú suratu Al-Imran tọ́lọ̀ wọn sọ pé warrasikhuna fil ilmi yaquluna wàmá yàzàkẹrù ilà ulul albaabe tọ́nà ọba ń ròyìn wọn nínú ẹ̀sìn nínú sọ́rọ̀tù alìmọ̀rọ̀ tí mọ̀ kàfẹ́ yẹn àwọn yẹn làwà máa ń sọ ìkà ah, ọ̀rọ̀ tá ń sọ yìí o bí a ti rí kà wípé àfá alágbájá nínú àwọn tẹ́jì àfá súnnà àwọn olùmọ̀ nípa ìmọ̀ kìtàbà ti súnnà tí wọ́n ń pèpè sí tí wọ́n kẹ́kọ̀ọ́ tó yé wọn lórí ẹ̀ sí kẹ́lẹ̀ bá wọn pọ̀rọ̀ táwa ń sọ kìí sọ̀rọ̀ kan wa àbáwọn wọ̀nyẹ àwọn ọ̀rọ̀ tí wọ́n ọ̀rọ̀ tí fi ń ti mú òun náà lọ́dọ̀ ẹni tí dá kankan kéwù yẹn ẹni tí ó dá kankan mọ́ kéwù ni ọ̀dọ̀ rẹ̀ náà ti mú síra nìsín insha Allah bọ́wọ́ á dá nǹkan kéwù bí ọ̀dá nǹkan kéwù lálẹ́ yìí náà á máa plé àwọn òdo rẹ̀ fún wa tẹ́tùmọ̀ pé ẹ́dàkùn sẹ́ni tí wọ́n ń gbé àlámọ̀rí ẹ̀sìn ní lọ́wọ́ lélẹ̀ lólódò yìí kéwú dàrú ma lọ́wọ́ pátápátá ṣíra nìsìn inshallah máa plé àwọn ọbẹ̀ fún wa àmọ́ síwájú kí n tó plé bẹ̀ ẹ jẹ́ ká wá ka àwọn ọ̀rọ̀ àwọn àfà tí wọ́n kéwú yanjú tí gbogbo àdúgbò yìí sì fọkànbalẹ̀ lé wọn lórí wípé àwọn eléyìí àwọn olùmọ̀ nípa súnnà ni wọ́n tí gbogbo ayé tẹ̀mí balẹ̀ lé lórí ẹgbẹ́ ń ka ọ̀rọ̀ fún wọn nípa ìta ń sàlàyé ìkẹ́lẹ̀ bá wọn tẹ́gbẹ́ ẹ̀rí tí mo ti mú wá látàná kéèké pé èmọ̀kẹ́ ń tó àyà Kùránì àbí hadith anẹ́bí ti tó wù mí àbí láti fi sọ̀pọ̀tì fẹ́nu mi kọ́ tí kèé bá ṣe pé nǹkan tá a rí ká ni lọ́dọ̀ àwọn àfà súnnà al-imam ahmed rahimahullahu ta'ala imam ahmed ìkánà wa ìmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ta ní nìyẹn onáni imam wọlé kẹrin imam ahli sunnati wal jama'a ẹ́ eh? ìmáàmù àbá gbogbo àgbà gbogbo mùsùlùmí ayé pátápátá òun làbá tí mo sọ ìmáàmù Ahmed ìgbà tí mọ̀ Ahmed ń sọ fún ìkan láwọn ọmọ kéwù rẹ̀ Al-Maimuni Al-Maimuni àgbà àfá ni tó jẹ́ àfá mùsùlùmí gbogbo àgbáyé òun wá tó jẹ́ ọmọ kéwú sí imam ahmed rahimahullahu ta'ala kọ́lọ̀ rakọ́bára kẹ́ imam ahmed àti al-maimuni rahimahullahu ta'ala Imam Ahmad wá ń sàlàyé fún ẹgẹ́ bí ọmọ kéwú pé ìwọ al-Maimuni iyyaka an tatakallama fi mas'alatin laysa laka fiha imam iyyaka wọ́n sọ fún àgbà àfá àbẹ́ tọ́jọ́ ọmọ kéwú tí wọ́n pé lọ sọ́ra rẹ̀ iyyaka tí lárúbá bá lò kalimatu tahdhir gbólóhùn ní tọ́mọ fi ń mas'ala láti máa sọ̀rọ̀ nípa àlámẹ̀rí ẹ̀sìn kan ka ọmọ wá sọ lẹ́yìntà lákàfíà ìmá tó lẹ́nì kankan tó sáájú ẹ lórí àlámẹ̀rí náà o gbọ́dọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó bá ti fẹ́ sọ nǹkankan nínú àlámẹ̀rí ẹ̀sìn ọ gbọ́dọ̀ máa rí wípé àlámẹ̀rí tó ń sọ yìí ó láwọn àfá lórí ẹ̀tọ́ sáájú rẹ̀ kéré kan dámú látàgbárí rẹ̀ ní sọ̀rọ̀ ifá Imam nínú àwọn gbogbo mùsùlùmí tó wà fún kí aláwọ̀ ìmáàmù kan o tí wọ́n láàmì láàká nínú Islam ẹlẹ́ẹ̀kẹrin wọn olẹ́ni Imam Ahmad tó ń jọ mẹ́kẹ́ fún ìmáàmù Shafi'i tí ìmáàmù Shafi'i wá jọ mẹ́kẹ́ fún Imam Malik alayhim rahmatullahi ajma'in kọ́lọ̀ bá kọba akẹ́gbọ́ lápapọ̀ ṣe bá ní àwọn ni wọ́n kìlọ̀ fún àbáfà yìí pé iyyaka an tatakallama fi kankan nípa àlámẹ̀rí ẹ̀sìn yìí laysa laka fiha imam tó o bá ti ní àfa àtọ́ subhanallah so bí wọn lọ wá máa o bí wọn lẹ̀ o mama ahmed ní o abẹ́mà ní gbogbo ayé bai. Iwoto tó wa bùkátà fà kò ní ìjà fà kẹ́kẹ́ máa jẹ́rìí gbọ́yé fúnra are máa jẹ́rìí tọwọ́ bọ̀ tí wọn mama ahmed lọ mama ẹ̀rí nǹkan subhanallah ọ̀nà ẹ̀yẹ́ bí èyàn kan tí ó dá kankan mà ẹ̀yẹ́ tí ó dá kankan mà tí ó mọ̀ kankan nípa nípa ètò ìlera dókítà wá prescribe oògùn fún yín dókítà wá sọ fún yín pé à irú nǹkan tí ń tí ń tarú àbí mẹkáníìkì ó wá ní àà ìsọkúsọ dókítà sọ dókítà ẹ̀ ó ṣe mistake ni oògùn tó kọgbọ́n ẹ̀ kìí sí oògùn tó yẹ kó ra so tó yẹ kó ra ọlọ wá tọ́lẹ̀ múrí kan múrí kan àti dídí ọ akọ papọ̀ mẹkọ ogbe mu láàárọ̀ àti ìrọ̀lẹ́ ó lẹ́wọ̀n tiẹ̀ níbi ìrọ̀lẹ́ gan ẹ̀ka tó bá ti lò láàárọ̀ báyìí ọ̀sọ̀ lásán kìí àmànù tiẹ̀ bọ́ọ̀nù bọ́ọ̀rọ̀ ní ti nìyẹn pé báyìí ti máa bú erin òòrè erin àti erin òtí a erin a erin ò rárá èèrà tàbí àìmọ̀ ara ní jẹ́wọ̀n àbí kí ẹ̀rà máa subhanallah bọ́ọ̀n ti rí nìyẹn kí jàbàtà máa sọ pé imam ahmad ṣe mistake ni wọ́n ṣe mọ̀ pé mistake náà ṣe báwo ni wọ́n ṣe mọ̀ náà bi ló fi wọ́n báwo ló ṣe mọ̀ ẹ̀ẹ́dì nìkan subhanallah wa kó tànà wa lára àwọn ọ̀nà nù báyìí ẹjẹ́ tó máa gbọ́n kan tí al-Imam al-Barbahari rahimahullahu ta'ala táwọn náà sọ naam àlẹ́yìn tí mo ti ká títí ọ̀rọ̀ Imam Ahmad fún wa alayhi rahmatullah ẹjẹ́ ká lọ wo ọ̀rọ̀ Imam al-Barbahari Imam al-Barbahari nínú sharh sunnah ìgbà kan sàlàyé nípa àlámàrí wọ́n ni tabalo wonu tírà àwọn ta gbere sharh sunna lil barbahari tabawo page 38 aba yini fanzur rahimaka allah wani ire muslimi imara tí mo fẹ́ fún ọ tó fi ní sọnù òun lè lè báyìí o fanzur rahimaka allah máa máa máa wòye dáadáa máa ronú dáadáa kọ́lọ́wọ́ bá àlékelá kọ́ bá mi kí ọ كل من سمعت كلامه من أهل زمانك خاصة gbogbo ẹnikẹ́ni tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀ nínú àwọn èèyàn tẹ́jọ ń lò lásìkò kan náà máa wòye sọ́rọ̀ ẹ̀ dáadáa o ẹ máa gbọ́ ǹkan tí máa ń lò bá harí sọ wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ń jòkó tí gbogbo ẹni ń gbọ́ lẹ́nu rẹ̀ nínú àwọn ń lásìkò náà ń lásìkò kan náà lásìkò kan wàlá ta àjàlánà wàlá tàrkùlánà fi ṣe yìí nínú ọ gbọ́dọ̀ kájú ó ti gbọ́dọ̀ kó sínú kankan lọ́rọ̀ tí bá ń sọ kọ́ wá mú kọ́ lọ́ máa lò ọ gbọ́dọ̀ kájú tẹ́ bẹ́ẹ̀ mọ́kájú máa mú ọ̀rọ̀ èèyàn mọ́kájú máa kó sínú ọ̀rọ̀ tí èèyàn bá ń sọ hátà tẹ́f alàwàtánzùrọ̀ tí tó fi bèèrè lọ́wọ́ rẹ̀ tó jẹ́ fi bèèrè lọ́wọ́ àwọn àfáà míì tí wọ́n jẹ́ olùmọ̀ nípa súnnà tó sì wòye dáadáa hal takallama bihi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wá bí wọ́n lè pé sọ́rọ̀ tí lágbájá ń sọ yìí táwọn sọ̀hábà nẹ́bí sọ rí táwọn sọ̀hábì ànẹ́bí tí wọ́n sọ rú ọ̀rọ̀ yẹn rí ó ní rọ àwọn ọ̀sọ́ rí o ẹ̀rìn kankanka mọ mẹ́rin straight ni sọ fún wípé o ti sọnù straight ìwọ àti sọnù rẹ ẹ máa lọ straight kò sí kàtọ́ kèmí mẹ́ torí bó ṣe mẹ́rin straight yẹn náà lọ́ọ́ máa sọnù straight kò bàbá harí ní sọ̀rọ̀ yìí o ìmáàmù bàbá harí wípé hal takallama fihi hal takallama bihi ahadun aw hal takallama bihi ashabu rasulillahi sallallahu alaihi wasallam ǹjẹ́ lè kankan náà sọ̀hábà nẹ́bi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọba ti wá lè rí pé sọ̀hábì kan lọ sọ̀hábà kan ti sọrú ẹ̀rí torí bá àbá kan ti sọrú ẹ̀rí ẹ̀hẹ́n ìgbà yẹn fatama sàkìdì yìí wá gbá ọ̀rọ̀ yẹn mú dáadáa gbá mú dáadáa ọ̀rọ̀ tó ni wà látújà wíṣù ní ṣe ọgbọ́dọ̀ tayọ ọ̀rọ̀ náà o ọgbọ́dọ̀ mú kẹ́kẹ́ mí wá o ọgbọ́dọ̀ tayọ ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó jì mú nìyẹn o wà látọ̀ O ti gbọdọ ta ọrọ miin lẹ́tà le lórí ọ gbọdọ sa ọrọ míì lẹ́tà lórí yìí kọ wá ju ọrọ yìí lẹ̀ kọ́ mọ́ bà jábọ́ sínú náà kọ́ mọ́ bà kékeré kọ́ mọ́ bà wọ náà ṣé bá ní ẹwọ nǹkan tí ẹwọ sí hà ẹwọ ìmọ̀ràn tí fún wa lásìkò tí sọ̀rọ̀ yìí ti kú ti kọjá ẹgbẹ̀rún kan ọdún more than 1,200 years ó túnmọ̀ sí pé imam ahmed kú sí ikú annabi kò jọ láàrin imam ahmed sí àsìkò tánàbí wáyé kò ju ọgọ́rùn ọdún méjì péré lọ kódà kò tó ọgọ́rùn ọdún méjì lásìkò ìjírọ̀ annabi àsìkò tánàbí ṣe ìjírọ̀ sígbàtà bí imam ahmed kò ju seventy years péré lọ ṣe bá anything so níbi tó yẹ sí pé àsìkò yìí àwọn súnmọ́ ànábì tó Imam Ahmad wá kú tán kọ̀pẹ́kọ̀pẹ́ ìgbà yẹn ni al-Imam al-Barbahari ṣe kéde o ìgbà yẹn làwọn wáyé kẹ́rẹ̀ bá máa àsìkò tí mọ́mù ti sọ̀rọ̀ yìí pé lásìkò yẹn ẹlákùn tí nǹkan wá ń burú sí ni àbí nǹkan dá sí àwa tá a wà lásìkò yìí àwa gan lọ́yẹ kí náà sí àyè àwa lọ́yẹ ká máa lójú àwọn yẹn lọ pé tá a bá ti rẹ́nìkan tí ń sọ̀rọ̀ láwùjọ wa tá a bá ti rẹ́ni kẹ́kẹ́ tí ń sọ̀rọ̀ àgbọ̀rọ̀ tí máa mú ọ̀rọ̀ rẹ̀ àgbọ̀rọ̀ tí ìkanjú kó sí fẹ́ mẹ́rin wá ẹbí léèrè pé ẹ̀rí tó ló mú wáyìí àtọ̀rọ̀ tó mú wáyìí ǹjẹ́ ní kẹ́kẹ́ náà sọ̀rọ̀ sọ́rí àwọn sọ́rí o ǹjẹ́ ní kẹ́kẹ́ náà sọ́rí olówó sọ fún pé gbogbo tó ń gbé lọ eléyìí báyìí ó ní nasiha táwọn àbá àmọ́ ń ṣe fún gbogbo wa nípa àwọn àlámọ̀rí ẹ̀sìn tàbá fẹ́ máa mú náà kámàbà àti ṣe kámàbà sọnù kámàbà jẹni tí ó jábọ́ sínú náà jàmáà eléyìí báyìí tá a wá sọ yìí fún gbogbo àlámọ̀rí ẹ̀sìn wa ni kan ti wa ti àyà tó ń tú yìí àdísì tó ń tú yìí ta ló gbọ́ yébẹ̀ ṣáájú rẹ̀ eléyìí láyé lọ́fà ló fi jẹ́ sí pé Sheikh Rabi' ibn Hadi al-Madkhali ìkànnà àwọn àgbàfà mùsùlùmí ni ní àfà yìí wọ́n ti ń bẹ láyé títí nìsìn ìkànnà àwọn àgbàfà ni ìgbà kan sọ̀rọ̀ nípa àkídà àdìsọ́kàn àwọn aráabí torí wọ́n dìdí sọ̀rọ̀ lórí wọn ni pé àwọn eléyìí wàláì wọ́n ní kọ̀wárì jì ni wọ́n Sheikh Rabi ibn Hadi al-Madkhali àgbàfà ni wọ́n kódà ọ̀rọ̀ wọn ni mo rí tọ́lọ̀ọ̀bà lè gáyìí sí mímọ̀nà wàláì torí pé ń tẹ́ni máa ń rò ní pé àbá àtàjọ òní Sheikh Rabi torí Sheikh Rabi wọ́n dúró dédé lórí súnnà gan wọ́n sì ní máa wọn ní bídíà gan so yín kẹta mẹ́mọ́ rò ní pé àbáwo àwọn àbá ta jọ o ta tẹ́lẹ̀ bí ti wáyìí tẹ́lẹ̀ kẹ́kẹ́ bí ti wáyìí bóyá ṣe kọ̀rọ̀bí yìí níjọ́ tí mo rí ọ̀rọ̀ yìí káà ní mọ̀ pé àti ṣe kọ̀rọ̀bí gan àti wọn sí lórí àkídà wa àti wọn kọ̀ndẹ́m àkídà wa ni inshallah máa padà ka ọ̀rọ̀ yẹn nígbà tá a bá sọ̀rọ̀ nípa bídà káàlì bá ọmọbi tí àwọn fífi ìtàn burú dé ibi tí ewu wọn lá àwọn àbá súnà máa ń sọ wà lára nípa àwọn gán ká sọra fá burú wọn. àwọn bí mo fẹ́ lò níbẹ̀ ni pé nígbà tí Sheikh Rabi tí wọ́n ń tako Mahmoud Haddad mahmud hajjali yìí òun ni ọ̀gá àfájàbàtà ọ̀dọ́ rẹ̀ làfájàbàtà ti yà àkídà burúkú ìtọ́rọmọ egypt lòun náà nọ́pùsù nǹkan tá àfájàbàtà ń sọ wallahi náà ni mahmud hajjali ń sọ ilé tó ń pé alẹ́ ìkọlá máa yanjú yẹn inshallah máa padà mú ọ̀rọ̀ yẹn wá lódìdí tí máa dẹ̀ ké fún wa inshallah kálíbà àmọ́ ìwà bí wá lè rí pé ṣé ń tá àfájàbàtà ń sọ kọ́ yìí ó ti lè ṣe hajjali ó lè ṣe tẹ̀sírí ẹni tó sì ṣáájú rẹ̀ máa sọ ọ̀rọ̀ tó gbé àkídà ìlọ́wọ́ rẹ̀ òun gẹ́gẹ́ náà pè ní tẹ̀sírí mahmud hajjali gbàtí jẹ́ kọ̀rọ̀dí wá ń ti rọ́jù fún nínú tíra wọn tẹ́kọ̀ẹ́ ni annasrul aziz ala rajul wajiz annasrul aziz ala rajul wajiz nínú tíra yẹn gbàtí wọ́n ń takò mahmud hajjaj lórí ọ̀rọ̀ pé ó pe wo ní bíjà ní kéèbìrí ẹgbẹ́ bí àbàtà rẹ̀ ṣe máa pe wo bíjà ní kéèbìrí yẹn wọ́n wá ní min aina laka anna ashab al níbo ló ti rí yẹn mahmud hajjaj níbo ló ti kéwù kan wípé àwọn oníbídíà gbogbo ọmọ bá dá gbogbo tẹ́tọ́ bá ṣe òní ṣe wọ́n gbogbo tẹ́ wọ́n ti bàjẹ́ wọ́n ti min aina laka níbolo ti bẹ́rí níbolo ti rí níbolo ti rìnà kó min a'immati salaf nínú àwọn àfẹ́ẹ̀sìn ta ló àgbóyé tí wọ́n ní irú òrí tó ní nínú àwọn kò sẹ́ni náà imam sheikh rawi ni irú àgbọ́yé tó ń gbé káàkiri kò sẹ́ni tó nínú àwọn àfáàsúnà ẹwọ gátà bí sẹ́lẹ́gbọ̀n ẹ̀yìn pé àkídà tó ń gbé káàkiri kò sáàfáàsúnà ẹ̀ka lórí ẹ̀ iye gẹ́gẹ́ ẹ̀rí ni ẹ̀rí tó strong jù ní ẹgbẹ́ ọ̀rọ̀ tó ń sọ iṣẹ́ kò táwọn olùsúnà kò sí àwọn mùsùlùmí kan tí wọ́n máa tí wọ́n ń ṣe tákìdá ayé wọn tán lórí ọ̀rọ̀ tó ń sọ yìí wọ́n nìkan ló gbé wá so nítorí ẹ̀ hazihi ibidọ̀ àtúkà rúdẹ̀t ilẹ̀ ẹrù ẹni máa gbé lọ àwọn òbùkádà rẹ̀ ẹrù jákujàku tó gbé wá yẹn ṣẹlá nìsín nǹkan tá a máa sọ fún àwọn bẹ́ẹ̀ nìyẹn so kálíbà àmọ́ ibi tí àwọn àfa tán pàtàkì kéèyàn mú àgbóyé èèyàn lọ́dọ̀ àwọn olùmọ̀ kálíbà àmọ́ ibi tán pàtàkì ẹ̀ dé inshallah ta'ala máa play àwọn ibi tí mo fẹ́ play fún wa ń sìn ó ti rẹ́dì màmá kọ́mẹ́ǹtì lórí ẹ̀ inshallah ta'ala màmá tó play àwọn ibi tí òdo àfa yìí ibi tó wà fún wa so that a lè mọ̀ nípa àfa yìí alámọ̀rí tí ń dá sí yìí alámọ̀rí tí agbára rẹ̀ ọ̀ká ni. naam ah, inshallah ta'ala a máa play rẹ̀ báyìí eléyìí mo fẹ́ play nsìn kálíbà àmọ́ bí àkídà yìí bó ṣe burú tó táwọn yẹn ń béèrè pé wọ́n jọ boko haram àbí wọ́n jọ boko haram so ọ̀rọ̀ náà mo fẹ́ kí a fi ara wa gbọ́ báyìí pẹ̀lú ògbọ́ ọlọ́run ọba tọ́lá tọ́ba jọ boko haram nísìnyí tọ́ba jọ boko haram àbá àfọ́ rẹ̀ yọ̀ọ́ fẹ́ràn rẹ̀ sọ fáyé ṣé bá ìdá ohun náà alákọ̀ọ́kọ́ rí àbí bísmìlá sílẹ̀ fẹ́rẹ̀ Thank you.

so láti ṣe rọ́dù fún alfulani Naam. Bẹ̀sí yẹn náà wúlò. Inṣáàlá máa padà lò yẹn náà. Ẹ̀sì ẹlẹ́mọ́wá inshallah ta'ala ibi tí mo fẹ́ play. Ah, ìgbà tá a fa yìí ṣe wá sí ní family house wọn ìbẹ̀lú ti sọ̀rọ̀ yẹn so wá ń ṣe hikaya ó wá ń sọ ìtàn nípa tó ṣẹlẹ̀ sí lọ́fà wípé wọn àna òun lọ́fà lọ́fà so ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ yìí wípé ńgbà táwọn lọ sọ́fà wípé ibi tóun ti wá ṣe program lórí rédíò ìkánú àwọn tọ́jọ́ ọmọ kéwò òun tọ́jọ́ ọmọ lẹ́yìn òun lọ́wọ́ fún òun ní ìrò nípa wípé àwọn èèyàn wọ́n ti kójọ wọ́n fẹ́ wá na òun so ó ní wọ́n fẹ́ wá na òun ó níbi tí wọ́n ti wá tí òun ti wá ń tẹ́tẹ́ ní ẹ ti wá ń fún òun ní ìrò nípa nǹkan yẹn mánéjà ilé rédíò gbọ́ ìyẹn wá lọ ké sáwọn ọlọ́pàá onígbà tí yẹn ké sáwọn ọlọ́pàá báyìí àwọn ọlọ́pàá dé àwọn ọlọ́pàá béèrè wípé àwọn wo ni àwọn náà wọ́n fi hàn wọ́n wọ́n bá ní káwọn máa lé wọn lọ ó ní táwọn tí ń lé wọn lọ báyìí ó ní àwọn bá bẹ̀rẹ̀ ó láwọn ọmọ tó ń sì kó dání tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ yìí àwọn ìgbọ́ àwọn ìgbó làwọn gbà wọn gbọ́kọ̀ ẹnu rẹ̀ náà ló ti dùn ṣé bá ní sìn inshallah ta'ala máa play rẹ̀ fún wa àtọ́lọ̀ bá ní kí n get it accurately máa play rẹ̀ fún wa inshallah naam àmọ́ tí màá get it accurately náà mo ti get it tó súnmọ́ rẹ̀ báyìí so inshallah ó súnmọ́ kí n play rẹ̀ láti bẹ̀ torí wọn bá mi rí court dáadáa ẹ̀ máa fara lóbẹ̀ yẹn náà ẹgbọ́ bíi ပါတယ်ဘုရားကဘာကြောင့်ဘာကြောင့်တော့ဘာလို့ဘုရားပါအောင်ဘာလို့ပါလဲဒီကနေ့ပါဘုရားကတော့အားအားရဝိုင်းတိုင်းတော့ဘာလို့လဲအဲ့ဒါလည်းတော့ဘာလို့လဲဆရာတော်အချင်းအချင်းတာပါတာသိရင်ပြည့်အဲ့ဒီကိုအင်းစော်ကိုလူဟောပါသိပါနေစီဘုဘုဘုတ်ရဲ့ဒီကလူရပါကလူရပါတဲ့

náà alhamdulillah ibi kan nínú ibi fẹ́ play òun náà ní báyìí so ẹ rí pé ní báyìí ìgbà tá a bá ń jẹ́ kó yé pé ìgbà táwọn ń lọ program lórí rédíò lọ́fà so àwọn kan wá ti kóra wọn jọ pé àwọn fẹ́ lu àwọn ọmọ àwọn kan ọwá bá wọn lọ wá sàlàyé fáwọn gbàtọ́ wá sàlàyé fún wọn ni mánéjà ilé rédíò wá bọ́ síta ọwá rí wọn tó tọ òun bá pọ̀ ọlọ́pàá àwọn ọlọ́pàá wá dé báyìí àwọn ọlọ́pàá bá ní káwọn kó sínú mọ́tò wọ́n bá fi ìyànká kí òun náà nu mọ́tò tòun náà wọ́n bá ní káwọn máa dé wọn àwọn ọmọ lẹ́yìn tòun sì ní tọ́bá ti fún wọn nígbà ayẹ́dì wọ́n lùyàn pa o wọ́n lùyàn pa o subhanallah tẹ́ ti báyìí sì pèsè mọ̀ pé òun gan lójú kó yọ pé alùyàn pa làwọn ọmọ lẹ́yìn rẹ̀ ó ní ti fún wọn nígbà ayẹ́dì wọ́n lùyàn pa ní o kẹ́lẹ̀ bá mọ̀ pé ìwà kírímínà gidi gan-an wù yìí àtọlọ́pàá tó ní kẹ́ máa lé wọn gan ọwá ní ibi táwọn tí wá ń lé wọn lọ àwọn ti máa wọn ká àwọn ti nà wọ́n ìkẹ́ wá bẹ tí ń bẹ́ǹdì tí ń bẹ́ǹdì mọ́tò tí ó ọlọ́pàá kẹ́ ní kọ́ ní lẹ́bà wọn kó fi lọ lù síbẹ̀ àwọn ilé báyìí ìwà ìwà ẹni tó jẹ́ oníjàgídíjàgé yẹn

gbàtàrà ìdíje tọ́yì àbẹ́bí ń tòwọ́n sójú ọ̀nà ọlọ́ọ̀ba wọn láwọn ò ní gbọ́ ọ̀dà ǹjẹ́ gbà tẹ́ tilẹ̀ nígbà ọ̀hún ẹjẹ́ máa lọ wọ́n ní wọ́n ní kò sí sójú ọ̀hún àrẹ́jì òní farare lọ o èyí farare lọ bọ́ ń gbà tẹ́lẹ̀ ẹgbẹ́ ẹjẹ́ máa lọ wọ́n ní òní lọ bọ́jẹ kókó nìyẹn wọ́n bá bẹ̀rẹ̀ sí máa lé ànábì lóko sallallahu alaihi wasallam sẹ́mọ̀ pé àwọn eléyìí wọ́n ẹ̀jẹ̀ kójọ ni wọ́n bẹ́ẹ̀ nà ẹ̀fọ́ wọn tí nígbàtí nǹkan yìí ní agbára mẹ́lẹ́kù eh, Jibril ó sọ̀kalẹ̀ wá ẹgẹ́ bí wọ́n náà ti lọ pé àwọn ọlọ́pàá wáyé mẹ́lẹ́kù Jibril wá sọ̀kalẹ̀ wá ó wọ́n sọ fún anẹ́bì sallallahu alaihi wasallam wípé anẹ́bì èmi nìkan kọ́ ń bèèrè kí lọ fẹ́ òkè ló yí

nígbàtí ọlọ́pàá sọ fún ọ wípé tí o fi mọ́tò kọlu èèyàn kí ló tọ̀ sọ fún ọ pé ah, ọlọ́pàá eléyọ̀tọ̀ ah, ẹ̀fílẹ̀ ẹjọ́ ma bá ti ẹ̀ lọ ọlọ́run wọ́n fọ̀nà mọ́ gẹ́gẹ́ bí wọ́n yí sọ bá nẹ́bì wípé ṣé kí àwọn fi òkè káwọn fi pàwọn ọ̀rọ̀ tánẹ́bì ló wọ̀n fẹ́lẹ̀ òun kẹ́kẹ́ mọ̀nà ni ìwọ́n ni ẹ ọbọ́lọ́pàá lórí kàbí mọ́tò gba òdẹ́bà mi kàbí mọ́tò wọ́ Tinubu ni àtẹ̀gbádànù ni alẹ́gẹ́ wọ́n jẹ pé ènìyàn ó tẹ̀tì pé kírímìnà nìyẹn ṣẹ́rọ àwọn eléyìí báyìí ní ó láǹfààní àti ní mọ́tò gbá wọn náà tó bá pàdé ẹ̀ lójúmọ́ tí ò mọ́tò gbá wọn ṣe bá ní sùn so káàlè bá mẹ́rú àwọn ọjà jíjà kẹsí ń bẹ lọ́wọ́ wọn ni eléyìí báyìí kò tí alákọ̀ọ́kọ́ nìyẹn yóò sì padà tó kílẹ̀ o nínú ibi jẹ́tò wa lọ́wọ́ again di ọgbọ̀n ìṣẹ́jú ó lé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún títí dé ọgbọ̀n àti àti ọ̀ka ẹyọkẹ́lé ní ogún ìṣẹ́jú àyá ibẹ̀ ni mo ti play lè àmìlẹ̀ tí mo fẹ́ play ní inshallah òun ti ẹ̀ òun wà níbi 31 minutes 36 seconds títí lé 31 minutes 50 seconds ṣe bá ní tìyí láàrin láàrin 14 seconds péré òun náà ni wọ́n fi sọ ọ̀rọ̀ yẹn bẹ̀ so inshallah mo fẹ́ kí agbọ́ ibẹ̀ yẹn náà ní mọ̀ bóyá wọ́n rí bẹ̀yẹn kọ́ọ̀tù síbẹ̀ yẹn so tí a bá ti gbọ́ inshallah a mọ nǹkan tí báfà yìí ti jẹ́ nípa àwọn béèrè tí a ń béèrè lọ́wọ́ mi náà tàbí ẹ lọ play ibi ilé tí ó wà ní 1 hour 56, uh, eh, minutes 4 seconds so kí a kí n play rẹ̀ dédé 1 hour 57, 57 minutes 11 seconds so inshallah ààrí ah, ìgbà tí mo fẹ́ sọ yìí ààrí ìgbà mọ́ bẹ́ inshallah naam Tọ́bàdà àmàdà tọ́rọ fún ọyí pé ọlọ́ta jíjọ́ rẹ̀ ní ẹ̀ ẹ̀dàgbò ilé ẹjá ní lọ àwọn àwọn

àtítí dé two hour seventeen minutes fifty seconds a bá ọ̀rọ̀ tí mo tún fẹ́ play yìí náà a bá ń bẹ̀ níbi tí àbá yìí tó ti ṣe ń kàlàyé tó ti ṣe ń lérí ọ̀rọ̀ pé pípààyàn pípààyàn yìí náà ni ká bá a mọ̀ yí pé àwọn eléyìí báyìí Boko Haram sámúsámú ni wọ́n. naam inshallah ẹ wo ọlọ́run ní

ẹlẹ́kọ̀ọ́ abẹ́ká gbọ́ bí ni. ẹjọ́ tó rọ́lọ́ ọba sọ́wọ́ mi. eléyìí báyìí àwọn èèyàn farabalẹ̀ náà. A ah, fẹ́ ká gbọ́ bí dáadáa kí ẹ máa gbọ́ bí ṣe ń ròyìn àwọn ọmọlẹ́yìn rẹ̀ so that kálíbà mẹ́rú ìròyìn tí ń bẹ lára wọn and ìgbà tá ń plé rẹ̀ ọ̀dà pariwo ń ok ẹ máa gbọ́ bismillah náà mi lọ àmì mi. Ṣé ìjọ ọ̀sà wọ́n yìí lọ́fà kò sàkí ní ẹlẹ́? Kí ilé ní Júdà lúrú ni yín kẹ́kẹ́ mẹ́ra? Ìwà àgbẹ̀ ti dáadáa sí wọn. Nà ó ti bẹ́ẹ̀ débẹ̀. Eré báyìí, nǹkan tó fata fi ń bèèrè ni pé tá a bá ń sọ ẹlòmí lè máa rò pé báyá àbí à ń bù mọ́ ni. Tó a bá dẹ̀ fẹ́ lọ́ra gbọ́ láti ẹnu rẹ̀ gẹ́gẹ́, àwa náà rí pé nǹkan tá à ń sọ nípa àfá ìbẹ́ lórí bísílà. Tàbá àwọn ẹgbẹ́ ti fún ọ̀pọ̀ lágbára. ọ̀la ìgbọ́lá ti lẹ̀ ẹgbẹ́ yẹn fi pọ́ọ̀sì nínú wọn tẹ́lẹ̀ ẹgbẹ́ yẹn fi dáradára nínú wọn tẹ́lẹ̀ ẹgbẹ́ yẹn fi payàpayà ní tẹ́lẹ̀. Thank you. wàláì ẹ jágbọ́ kí ní dáadáa wọ́n ẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ ní ṣẹ́bẹ̀ rí bíṣẹ́ ròyìn àwọn ọmọ rẹ̀ ẹ̀ tí ìgbọ́ tán ó ní torí pé bitọ́ ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bitọ́ lágbára ní wọn ó ní kọ́ọ̀tì ń wọn ó ní dánadánà ń bẹnu wọn ó ní pàyẹ̀pàyẹ̀ ń bẹnu wọn tẹ́jọ́ bá àwọn ọmọ tí ń kó káàkiri fúnra ní ìròyìn wọn nìtì àmọ́ farabalẹ̀ kiri máa tún play màá tó play mo fẹ́ ká gbọ́ ni tó yẹ báyìí nìkan káde bá bí àwọn pípò yìí bá ṣe léwu tó láwùjọ wa. bísmìlá ẹ máa gbọ́ ẹ máa gbọ́ tẹ̀síwájú. Thank you ẹ kúrò yìí sí. Ah, ilé òtí plé ni. Ah, torí pé mi ò tí ì rí bẹ́ẹ̀ court fún ara mi tó ń tọrọ nǹkan tó fà nìyẹn wà ilá kò bá tètè yáwa jù báyìí lọ náà bísmìlá. Wàláì, bọ́lá

Ah, ẹ̀rí pé ìtàfà yìí ń lérí mi pé kódà tí èbá ti jọ kúùtù ga wàhálà tó tẹ̀lẹ̀ ń kúùtù tí bá ipò tó ń kọ́ ṣàwọn ni wọ́n bá pààyà tó ń lọ́rùn ni tó gbé pààyà pààyà ń bẹ́ẹ̀ náà iná ìdẹ̀bí máa rí wọn tó ju wọn máa ń le kankan bá ní tó bá ní tìbí ojú apààyàn tó làm eléyìí báyìí àfi ń sọ pé àwọn àbá yìí wallahi làwọn eléwu irú àwọn eléyìí báyìí èyàn tó ń sí pé a ń láti máa ṣàlàyé wọn ni pẹ̀lú ògbọ́lọ́ọba ìdínà lálàǹfààní àti dúró sí lónìí ó tún jù báyìí lọ àwọn tó jù báyìí lọ but a padà máa play rẹ̀ subsequently pẹ̀lú ògbọ́lọ́ọba nígbà tí má ti kọ́ tẹ̀ dáadáa jù báyìí lọ ṣé báyìí ní tètè láti jẹ́ kí ó máa yí ẹnì kọ̀ọ̀kan wa nípa wípé àwọn pípò yìí ẹni tá a gbọ́dọ̀ sọ́ra fún ni wọ́n pẹ̀lú ògbọ́lọ́ọba ìdí ni a láǹfààní àti dúró sí lórí ọ̀rọ̀ ipò tí ọlọ́ọba àlejò tó gbé ìlú mà sí ṣé bá ní sìn insha Allah àtọ́bá di lọ́la a máa tẹ̀síwájú lórí tọ́pìkì tí a fẹ́ máa bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ tí a rí wípé ó sàǹfààní káńkọ́ sọ ilé iná síwájú kó tó rí pé a bẹ̀rẹ̀ tọ́pìkì náà káńbà kan wá kán lu odò bẹ́ẹ̀ so kí ọmọ àjẹ́ sí pé àwa ní gbọ́ àní gbọ́ ara wáyé insha Allah abẹ́lẹ́ ọba àlekẹ́lá ilé ìta gbọ́ yìí kọ́lọ̀ ọba kí ó fi sínú sùn wọn sẹ́ẹ̀rí wa kọ́lọ̀ ọba kó dẹ̀ jẹ́ kó ṣe wá láǹfààní láyé àti láti kìyàmà subhanaka wa bihamdik أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم يا أبي يا كسام نيجي السلام عليكم قولي بيري بيري بيري wọ́n ní jàbátá sọ pé ẹni tó bá mú ọtí alékírun ní ẹ̀yìn rẹ̀. Adájẹ́ àmọ́ ẹni tí ń bá ń fa kẹ̀sùbá àlékírun ní ẹ̀yìn náà wọ́n ní jàbàtà sọ pé ẹni tí bá mutí ẹni tó bá mutí àlékírun lẹ́yìn àbẹ́ni tó bá ń pa tẹ̀síbà àlékírun lẹ́yìn ọ̀rọ̀ yìí ilé ìtọ́sọ lákọ̀ọ́kọ́ yẹn correct èyàn tó bá mutí àlékírun lẹ́yìn ṣé bá ní nítorí pé ọtí mímu nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ̀ ọba àlejò lálòdì sí ni nítòótọ́ tọ́lọ̀ ọba àlejò láti dínú sí ni àmọ́kọ̀ ba ìsìláàmù yẹn jẹ́ so ní tí ò bá dẹ̀ ti ba ìsìláàmù yẹn jẹ́ tí ó sọ ẹni kejì orí ṣé bá ní so irú ẹni bẹ́ẹ̀ ìran ẹ̀ lálàáfíà ẹni tí ìran ẹ̀ bá dẹ̀ ti lálàáfíà ó tọ́ka kírun lẹ́yìn ẹ̀ náà wọ́n ti ẹnìkan ní ẹkùnrin àbúrò àbí ìmọ̀ ẹ̀yìn kò ẹni ẹni Ibn Mas'ud máa ń kírun lẹ́yìn Ibn Umar máa ń kírun ma àwọn sàhábà máa ń kírun lẹ́yìn ó dẹ̀ máa mutí gan kódà ó mutí lọ́jọ́ kan ó wá kí ọ̀rọ̀ súnmí fún wa ní mẹ́rin ìran àsọ̀bá ó kí ní mẹ́rin gbàtọ́ wá kí tán ó tó ti tó ní bá lọ àwọn ní lọ náà kò ní àpá bí kí ṣeré báyìí ní táwọn pé so nígbà tí èsì di kèfèrí yẹn a lè kírun lẹ́yìn àmọ́ tó bá jẹ́ sí pé abẹ́fi kọ́ lẹ́kọ̀ọ́ pé èyí mu tí má káwá nítò ìmáàmù jẹ́ tí mú tí ó yẹ sọ̀kalẹ̀ káwá wẹ́lú ní sọ gbádùn tó lálàáfíà tó wọ́n ìsàkọ̀ mú tí síbẹ̀ láti fi kọ́ lẹ́kọ̀ọ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ àmọ́ ìjó ní ràbí òní ọ̀run ìjó tọ́ka àlekírun lẹ́yìn àbúrò àlekírun lẹ́yìn táàtì ní ọ̀run àlekírun lẹ́yìn tó kọ́ rẹ̀ sí nìyẹn síra nìyí tẹwárí di tẹsíbà ibi tó ti sinà nìyẹn ibi tó ti bá kéwú jẹ́ nìyẹn èyàn tí bá ń lo tẹ̀sùbá àlè kí òun lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí èyàn tí ń mutí náà ni kódà èyàn tí tó ń mutí gan ọ̀rọ̀ ẹ̀ tó burú jẹ́ tí ń lo tẹ̀sùbá lọ lábàlá nǹkankan tó ibà níbi ọ̀rọ̀ yẹn sì ní ó lè má yé dáadáa tẹ̀gbé gbogbo nǹkan làwọn máa ń sì gbọ́yé sódì wọ́n lè tó ní ó gbẹ́sẹ̀ lókè bídí à ń sìn àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ́ẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ yẹn ó ní agbára ju bídá lọ jàmáà èyàn tí bá ń lo tẹ̀síbà kí ni ìdájọ́ kí ni yàtí kí ni hajjú ṣẹ̀ríà lórí ẹ̀ kò sí àbí bẹ̀jẹ̀ tí bá mú tí tó níyà ṣẹ̀ríà lórí oníyà ṣẹ̀ríà tọ̀ oníyà àbí ìtẹ́ àbí mọ́mọ́ bẹ́ẹ̀ tẹ̀sí gbó pọ̀jù àwọn lọ sí nìyẹn bí yẹn bá rí ẹ̀ tí ń lo tẹ̀síbà ní ti tọ́wá mú jáde tó ní àfúnlẹ́gba 80 àbáfúnlẹ́gba 40 ibẹ̀ ni bẹ́ẹ̀ ti bẹ̀tẹ̀ ọlọ́run bá jẹ́ fún ní ẹgbà 40 àbúfún ní 80 irú ẹgbẹ́ òsì ìbẹ̀sìn jẹ́ ẹtí ọ̀nà sáà torí pé tó ń ṣe iná àwọn kàbáyé rí ẹsẹ̀ ni tó ní hajù jàmáà ẹni tó bá ṣe zìnà lọ́kùnrin àbí lóbìnrin tí ò tí níyàwó ńlé áfúnlẹ́gbọ́gọ́rùn àbáàlẹ́ fúnlẹ́gbọ́gọ́rùn ẹ̀yà tó bá lè tẹ̀sùrọ̀ ẹgbà mẹ́rin láfún kò sẹ́gbà táfún àbí tó bá ti níyàwó ńlé áàrìmẹ́rẹ́ àlẹ́lẹ́kópa àbáàlẹ́lẹ́kópa bẹ́ẹ̀ bá kó ní tẹ̀sùrọ̀ àbí ló ṣe boko haram mú ṣẹ́ra lè dá ilé ní kò ń so nítorí ẹ̀ nítorí ìdí èyí èyàn tí bá ń lo tẹ̀sùbá a lè kírun lẹ́yìn ẹ̀mọ̀ràkàì ebi mùsùlùmí ni tí bá ní ti yìí so àmọ́ nítorí pé àwọn tí wọn wọ́n ti gbà pé ẹni tí bá ti ń lo tẹ̀sùbá ó ti di kèfèrí nìyẹn pé bídí à ní ṣe yẹn nítorí ẹ̀ kẹ́ fún nídàájọ́ tí ń sọ yẹn pé so a lè kírun lẹ́yìn ọmọ tí a máa lè kírun lẹ́yìn ẹni tí ń lo tẹ̀sùbá tí bá ní ti nǹkan tó fẹ́ jẹ́ kó yé yín ni pé nítorí pé bídí à ní ń ṣe kúfúrú dẹ̀ ni àmẹ́ eléyìí ẹ̀ṣẹ̀ ni kìí ṣe kúfúrú ó ti yé bá ní sùn ní tó nìyẹn tó kọ́lọ́ ọba kó tà wa ọ̀nà àmì eléyìí. naam wọ́n ní kí ni ìdájọ́ tẹ̀sùbá lílò ìdájọ́ tẹ̀sùbá àwọn àfáà súnnà àwọn àfáà mùsùlùmí wọ́n pín sọ́nà méjì lórí ẹ ara àwọn àfáà kátá ní tẹ̀sùbá lílò tó ni wọn ní àmọ́ fi ọwọ́ tó ń ọmọ níka wa kábi tó ń kà òun jù nǹkan tí o Wọn ní òun jù bá lo náà kò burú bá nǹkan báwọn náà bá ní nǹkan jù ẹ̀ so nǹkan táwọn sọ tẹ̀síbà wọn ní àwọn ah, ní dídá ni ọ̀tọ́kàlù nígbà tá a dẹ̀ gbé ẹ̀rí àwọn méjèèjì wò ẹ̀yin tẹ́ ní òburú kílẹ̀ yìí tẹ́lù wọ́n ní ṣe bí nǹkan òǹkà ni so ó dẹ̀ fi ṣe ìṣàánà lórí ìbáàdà ni ó bí ń ṣe ìrànlọ́wọ́ lórí bí ó ṣe rí ọlọ́run bá sìn ní kété so nítorí ẹ̀ a jẹ́ sí pé nǹkan ni ẹ̀yìn ẹlẹ́ẹ̀kejì ń gọ́kílẹ̀ yìí ni wọ́n ní ẹ̀rí táwọn rí àwọn rí asáàrù kan ó nínú súnánù dárì ni asáàrù yìí òun náà nìkan tó ṣẹlẹ̀ láàrin ibn Mas'ud Abu Musa al-Ash'ari àtàwọn tí wọ́n ń ṣe àzíkì nínú mọ́sálásí ṣùgbọ́n tí wọ́n dé tí Abu Musa al-Ash'ari tó rí wọn nínú mọ́sálásí tán ṣàzíkìrì yìí ó wá bá òkúta wẹ́wẹ́wẹ́ lọ́wọ́ wọn tọ́fẹ́ ń ṣàzíkìrì ó sì pé wọ́n ń ṣe àzíkìrì lápapọ̀ lórí ohun kan ṣoṣo tán pè ní àzíkìrì jama'i torí pé ti gba àwọn kìíní tí ọba ìlànà Nabi sallallahu alaihi wasallam a ẹ̀rí náà nù pé yẹn máa ń dá ọ̀rọ̀ padà sọ́rọ̀ àfáà ni o Abu Musa al olùmọ̀ni sọ̀hábì ni o abẹ́nigbà tó yẹ ni tó nímọ̀ jù lọ sí ń bẹ lórí ilẹ̀ òun náà ní Ibn Abu Musa al-Ash'ari ọ̀sẹ̀ kò dìde fún wọn nídàjọ́ kò ì sí ìtakò wọn nígbà tó wá rí wọn báyìí fàmáza amọ́rútahún wàmáza kúltàlẹ́hùn kí ni tó wá pa wọ́n láti ẹ̀ká ṣe àbí kí ni ká tọ́ sọ fún wọn gbà tó ní wọn lórí ṣe jíjẹ́ ọba súnà mọ́yìn ó ní máa kúltù lahùn ṣe à ẹ̀yìn pa ẹ̀yìn sọ kankan fún wọn o torí pé mò expect mo ń retí kí ni ká tọ́ fẹ́ sọ nípa wọn mò ń retí kí ni ìdájọ́ tí ibn Mas'ud fẹ́ sọ nípa wọn sọ hábìlì òun náà o òun náà ní máa àmọ́ torí pé kò ní mọ̀ tó ibn Mas'ud òun rò tó bá yá àwọn ẹ̀rí kan tó lè wà táwọn ilé ti gbára lé so ìgbà tí ibn Mas'ud àtàbùmúsà àṣàríwá débẹ̀ fọwọ́kọ̀fọ́ àìlẹ́yìn abdullahi ibn mas'ud abdullahi ibn mas'ud wá dúró lé wọn lórí báyìí wọ́n sọ pé máa hádà lẹ́bí àrọ́kùn tasna'un kí ni mo rí tẹ́ ìdánwò yìí ìbéèrè tó béèrè yẹn ìbéèrè àtakò ni àwọn tó ti ń béèrè béèrè lọ́wọ́ àwọn náà ti gbàgbọ́ iye pé ibn mas'ud ń takò àwọn ni kí náà wá sọ àwọn náà dẹ̀ máa ń tẹ́ ibn mas'ud ń takò àwọn lórí wọ́n ní hásọ̀ òkúta wẹ́wẹ̀wẹ́ ni نعد به التكبير والتهليل والتسبيح والتحميل أبنت أنك لا إله إلا الله تنشني أبنت أنك سبحان الله الحمد لله الله أكبر تنشني ó túmọ̀ sí pé wọ́n fẹ́ jẹ́ pé yọ pé òǹkà tá ń lò yìí tọ́jà àlàfin ṣe àfi ń náà ni ń tàbí ń ṣe nìyẹn tó ń ti bẹ́ẹ̀ Ibn Mas'ud takò wọn lórí nǹkan yẹn ó ní nǹkan tẹ́ yìí nǹkan tí ọba súnà mọ́ ni haulayi sahabatu nabiyyikum mutawafirun ila wọn sahaba nabi ló ti pọ̀ láyé tí àti ìkúta ìwé lẹ́rí tí ń lò ní tí ń lò nǹkan láti fi sòǹkà àzíkìrì nu wọn tó yàtọ̀ fún ọmọ ní kàwọ́ aṣọ ànábì ni tí gbóyìí ìtumọ̀ nípa ànábì yẹ̀jẹ̀ fún tí ì rán síbà ní ti ah, àwọn ní àyà àbá abdullah ma aradna illa al-khayr wọ́n ní bàbá ilẹ̀ bàbá abdulrahman jàre yá àbá abdulrahman ilẹ̀ bàbá abdulrahman àgbèrò kankan dáadáa lábẹ́sìn ìṣẹ́bẹ́sìn lábẹ́sìn àtọwọ́ bá wọn lé ọtí kọ́ tọ́lá náà ti máa ń wí ẹ̀ àrẹ́bí ibn Mas'ud sọ pé wàkán min muridin lil khayri lan yusiba mélòó mélòó yẹn làníyàn yẹn dáa àmọ́ torí pé iṣẹ́ ti ń ṣe lórí àníyàn tó dáhùn kọ̀ bá súnnà mu dáadáa ò bá lórí iṣẹ́ ti ń ṣe yẹn so látara báyìí ibẹ̀ làwọn yẹn ti gbára lé pé àti ká máa lo nǹkan láti fi ṣe òǹkà yàtọ̀ fún ọmọ níka àti ọ̀dà níbi ìmọ̀ sí ibi takò wọn sẹ́wọ̀n pé òkúta yóò rẹ lẹ́nu lọ́jọ́ ni ó ti padà di tẹ̀sùbà lónìí ṣé bá ní sìn ìdájọ́ kankan ìdájọ́ òkúta yóò rẹ tán lò lọ́jọ́ yẹn àti ìdájọ́ tẹ̀sùbà tó bá ti yàtọ̀ fún ìmọ̀ lo ọmọ níka báyìí láti fi ṣe òǹkà wọ́ wa so ilé báyìí ní ti ó dáa jù jẹ́bi nǹkan tí nítorí ó bá súnmọ́ so ìlú tẹ̀sùbà lórí ọ̀rọ̀ àwọn tálífídà ni ẹ̀sùn ló wọlé Allahu a'lam آه سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك